fàánà ẹ̀rọ kan. Ìdájọ́ tí ó ń ọkùnrin ó lè ṣe ìrìnà tí ó sì sọ̀rọ̀ lọ́pọ̀ wá lábára èyí tí báwo sì náà pàdé ó kà mọ́ àtọ́kọ́ náà ó lè ìdájọ́ ọkùnrin ó lè ṣe ìrìnà tí ó sì sọ̀rọ̀. alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn lọ máa wá tá a fẹ́ kọ́ ni kí ọ dàgbà lọ́pọlọ tó ọmọ ọdún mélòó kó tó di pé á láǹfààní láti kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a mẹ́nu nígbà tá a bá rí pé ọpọlọ rẹ ti gba nǹkan tá à gbogbo ọjọ́ orí pẹ̀lú tó ọjọ́ orí ọmọ pẹ̀lú tó lè gbà ó ti wà kínkínní ó ní ìtọ́pọlọ rẹ̀ lè gbà tó bá tún ti dàgbà jù bẹ́ẹ̀ lọ ó lè tọ́pọlọ rẹ̀ lè gbà ìtọ́pọlọ rẹ̀ lè gbà bí bàbá ti ṣe ń yí padà fún tí ń dàgbà náà lẹ́ẹ̀mọ́ kọ́ ọlọ́pàá àti ìyàwó táwọn méjèèjì ń wà níléèwẹ̀ tá ṣe bẹ́ẹ̀ títí tí wọ́n bára wọn lò níléèwẹ̀ tí nǹkan tí wọ́n ṣe yẹn tọ́ da ó kùn ìgbà tó ti jọ́pọ̀ àti ìyàwó kò síbi tí wọ́n ti lè bára wọn lò ṣùgbọ́n ní ibi tí wọ́n ti ń wẹ̀ yín tí wọ́n bá ti sánà bí àṣepọ́n kó jìnnà sí wọn à ń bẹ àwọn ọkọ̀ máa bòrò. wọ́n lọ́ọ̀rẹ́ àwọn ọ̀fẹ́ tẹ́sí wọ́n fẹ́ràn ìmẹ́lẹ́ òròjú gbogbo ìgbà ní ti máa ń gbowó lọ́wọ́ àwọn. ọmọ báwọn ṣe lè ṣe táwọn lè gbà lọ́wọ́ mẹ́lẹ́ àtà ìṣe kan ṣe àbí káwọn kúkú mẹ́nu kó ń bẹ̀ káwọn máa fún lówó báwọn ti ṣe ń fún tẹ́lẹ̀ káwọn máa wulẹ̀ dára wọn láàmú pẹ̀lú káwọn fẹ́ bá sọ̀rọ̀ lọ́nà tí ó fi jẹ́ wípé ọ̀rẹ́ àwọn ò ní bàjẹ́ ẹni tí bá ń ṣe nǹkan tó kù káàtó àsọ̀fún a máa sọ fún lọ́nà tí ìrẹ́pọ̀ wò ní bàjẹ́ wọ ọ̀rẹ́ mi mo bọ ọ̀rọ̀ náà tẹ kàn ọ́ ǹsìn ní tẹ́ kọjá mi kulẹ̀ lórí ìyànjú tí mo bọ́ gbà yìí èwo ni tẹ́ náà abámudé bẹ́ẹ̀ ó lòun ò lè ṣe ìdí abájọ àtúbà wá mi ó tún lòun ò lè ṣe ìdí abájọ níta ń àlàyé yìí. títí táwọn náà fi débi tá a sọ fún pé ó dàbí ìgbà tó rò ti ń dà yín láàmú ká má pè láìpẹ́ kàn sí bá yọ padà sí kan ẹ má yé ràn lọ́wọ́ torí pé olúwa ń ràn yín náà lọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ sí ràn lọ́wọ́ ṣùgbọ́n ìfẹ́ mú kọjá ẹni máa tẹ́wọ́ sí ní gbogbo gbà torí pé lè tẹ́wọ́ nígbà tó ẹ̀yin máa pàkíyèsí rẹ̀ tó ṣiṣẹ́ ẹ sì má yẹ ràn án lọ́wọ́ eléyìí ni nǹkan tẹ́ ẹ máa ṣe táwọn bá lálàá dáadáa sọ̀rọ̀ àwọn táwọn lè sọ fún dáadáa bá lálàá dáadáa síra rẹ̀ ilẹ̀ bá ti máa yọ sàtẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ fẹ́ni tó bá fẹ́ràn jù tẹ́ bá lálàá dáadáa náà sẹ́nìkan tẹ̀sí mẹ́ni tẹ́ lálàá dáadáa sí òun ẹ sọ fún pé lálàá dáadáa sí òun àtẹ̀yìn àtọ̀ náà tẹ níbẹ̀ ọ̀wọ́ àkójọpọ̀ tẹ tẹ́ ẹ bá ti sọ fún ẹsẹ̀ gbàtẹ́yìn lálàá dáadáa sí òun tẹ́ ẹ bá ti di ẹ̀bẹ̀ ọ̀wọ́ àkójọpọ̀ tẹ ẹ̀bẹ̀ ọ̀wọ́ àkójọpọ̀ tẹ tẹ́ bá wa sọ fẹ́ lómi tẹ́ fẹ́ràn fẹ́ lálàá dáadáa báyìí sẹ́ni báyìí òsì tó burú bẹ́ẹ̀. wọ́n ní màmá wọn wọ́n fẹ́ràn wọn máa gbé nǹkan pamọ́ wọ́n sì máa hùwà tí ọ̀dà kí ni nǹkan táwọn lè ṣe tó máa ń gbé nǹkan pamọ́ débi wípé nǹkan wọn padà sọnù lẹ́yìn ikú wọn tètè tọ́da lóòótọ́ kò yẹ ká kọ́ àwọn ọmọ wa wọ́n ti ṣe jẹ́ pé wọ́n ń sojú kòkòrò kápó fún lọ ẹni kò ń so Ìkòròdú lẹ́ ń lọ lọ́la gbogbo bí tẹ́ ń lọ ènìwọ̀n nílé yìí ènìmọ̀lélé ènìmọ̀lélé àwọn ọmọ ilé máa wo pé ilé mẹ́rin lẹ ti fi hàn wọ́n báyìí owó si ń sìn rí ń bẹ̀ ẹ̀ máa kó fáwọn nítorí pé báwọn ọmọ ti sin ṣe ń ronú kọjọ́ ta na tà náà o ìgbà tó gbogbo lé han àwọn ọmọ lọ́nà mẹ́rin àwọn ọmọ wa ń wò kówó lọ ń pa ń bẹ̀ ó sì máa kówó fáwọn wọ́n lè máa wá ti dògùn sínú fún ọ tó fi tètè kú táwọn fi tètè táwọn fi tètè dé kó gbogbo nǹkan tó lóní kì í ti gbogbo gbogbo ọmọ. ó ṣe ṣe kẹ́ẹ̀sì kan hàn léyìí kẹ́ẹ̀sì ní kọ́ máa jẹ́ kí àwọn yòókù rẹ̀ gbọ́ àfi tó ń bá kú kẹ́ẹ̀sì fi kan hàn léyìí wọ́n jẹ́ àwọn yòókù rẹ̀ gbọ́ àfi tó wọ́n bá kú èyí tẹ́ ẹ fi hàn léyìí tẹ́ ẹni kọ́ kẹ́nìkan gbọ́ àfi tẹ́ ẹ bá kú ẹ tó fi hàn lómi ẹ tó sọ fún náà kọ́ máa jẹ́ torí pé ìkà lọ́ọ́ máa mí màtó ti mọ pé ònìkẹ́ ni wọ́n fẹ́ gbẹ́sẹ̀ níjọ́ tí òun bá ti sọ pé nìkan ló ń dá mà ẹnìkan náà lè sọ pé màmá tó fi lé Ìkòròdú hàn ní náà lọ́ba ni ọ̀dọ̀ ọwọ́ náà bẹ́ẹ̀ ni àti méjì lọ́nà tí òfin ní jẹ́ pé ẹnìkan padà jẹ́ àmì tó bá ọmọ kan lọ yàn láàyò ló fi ní hàn ó lè jẹ́ pé ń kọ́lé lórúkọ àwọn ọmọ ó sì bímọ méje ẹ̀mí rẹ̀ ní kó wọ́n kọ́lé pé méje lórúkọ àwọn ọmọ orí ẹlẹ́kẹta ló ti kú kò sígbà tí ṣe sọ́tó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kan ti kọ́lé lórúkọ wọn láwọn làwọn nílé ẹ̀yin ọ̀rá le dípò fẹ́ kọ́lé màmá ló nílé màmá ń kọ́ lórúkọ ọmọ nítorí pé ọmọ ní ọ̀sẹ̀ bù wọ́n ọ̀pọ̀ bí wọ́n onígbà wọn ṣe fún òrí wọlé náà ti kó kọ́ tẹ̀lé sí. irú àwọn ọmọ olè bá náà wà ó ẹ má máa ṣe irú àṣìṣe orúkọ yín ni kẹ́ ẹ máa kọ sára dúkìá yín ẹ gbọ́dọ̀ wá gbé gbogbo ẹ̀ náà pamọ́ débi pọ́ mọ̀ nímà ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ní títí dúkìá wọn sọnù torí wọ́n gbé pamọ́ títí ọmọ kankan ọmọ aburú ńlá ẹ jẹ́ ẹni tó ṣe pé ẹ ní bẹ́ẹ̀ ti ṣe ń sọ fáwọn ọmọ yín ẹ sì má jẹ́ ọjẹ́ pẹ́ nìkan lẹ́sọ̀ kan nítorí pé ń tẹ́ ẹ lè ṣe lẹ́mà ẹ máa ń tọ́ máa tẹ́ ẹ bí gángan lè ṣe omi ń fẹ́ kó o kú omi gan o kú gan wọ́n lè pa ayé torí ẹ jẹ́ ẹni tó ṣe pọ́ máa ṣàlàyé kí ni ń ṣe ọ́ kí ló ń ṣe kí ló ń ní gbèsè wo jẹ́ láwọn ọmọ rẹ̀ ọgbọ́n ọwọ́ ní ìwà màmá rẹ̀ ọ̀dà kọ̀yẹ́ kọ́ gba ẹnu rẹ̀ nítorí pé bọ́ọ̀ lè ṣe mọ̀ pé ìwà màmá rẹ̀ ọ̀dà nítorí pé ojú tí ọmọdé fi ń wo nǹkan kọ́ lójú táwọn olóye onílàákàyè onímàmá fi wo nǹkan kó wá jẹ́ pọ́ ọmọ ní ọmọ sọ pé ìwà bàbá mi ọ̀dà ìwà ìyá mi ọ̀dà ẹnu rẹ̀ ni wọ́n náà wà ntí bàbá rẹ̀ ń ṣe tí wàá rè ó fi dáa ntí ya rẹ̀ ń ṣe tí wàá rè òfin da ẹnu rẹ ni náà wà ó lè fún wọn náà tọmọ ò ní ọmọ rẹ̀ ò ní gbọ́n tí ti sọ nípa bàbá àti ìyá ọmọ gbé sórí ó ṣe é kọjá pé màmá ń ti ṣe kìí ṣe ti ọ̀dà àmọ́ gbà tó yàn nànà mà kò yẹ kó jáde àwọn ẹ dákun kó mo ti lè ṣe àmọ́ kì í ṣe pé wa màmá mi ọ̀dà ó ti pọ̀ jù ó ti pọ̀ jù àdúpẹ́ pa àwọn màmá ọ̀gbọ́ àwọn àbẹ́rẹ́ yìí tí wọ́n bá sì gbọ́ wọn ọmọ ọmọ tó béèrè torí pé tí màmá bá lọ mọ̀ pé ìwọ ló béèrè ìwọ kan lè sọ̀tẹ́ mọ̀ pé ìyá mi ò ti sọ. So, ìyá mi ò sì sọ ká máa sọ pé ìwà màmá mi dá àmọ́ tí mo máa fẹ́ kó tún dá jù bẹ́ẹ̀ lọ lédè Yorùbá ó tún ti yé tó kí ni mo lè ṣe tó wọ́n sì dá ọ lóhùn ètò nítorí wọn bá mà tó da ni kò máa ṣe sí màmá rẹ ẹni tí a bá ti ṣe tó da sí ọ náà fẹ́ ṣe wẹ̀ nítorí wọn bá mà pọ̀ da ni kò jọ máa wáyé lọ́rọ̀ láàrin wa àti ìyá rẹ ẹni tá a máa ń tẹ sọ̀rọ̀ tó dáa sí òun náà máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítòkù díẹ̀ káàtó yóò dínkù nínú wa wọn. wọ́n ní àwọn lọ́rẹ̀ẹ́ kan tí ń ṣe súnà àwọn máa ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda a sì máa parọ́ gbogbo ìgbà táwọn bá ti wá ṣe káì ní ọ̀rẹ́ ọ̀bà fẹ́ dàrú kí ni káwọn ò ṣe ẹ máa sọ ẹ má dàbẹ́ nítorí pé tẹ́ ẹ bá sọ yóò mú sí ní tó sì lè ba tiẹ̀ jẹ́ nìkan tí ń ṣe. ṣùgbọ́n kò ní sọ kò ní já sí pé ẹ̀yin bá sọ̀rọ̀ ẹ̀ mùnáfì ẹ rí ìgbẹ́ lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ẹ pè lẹ́rẹ̀ sẹ́mi pé yọ̀padà àti yọ̀padà sí pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ bá sòdodo tọ́ba nítorí rẹ̀ lọ́wọ́ nípa ṣe má kò sí wàhálà kò sí wàhálà torí ẹ̀ tá à ń bá ń bára ẹni tá a wa kò sí tàbí ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn ọ̀padà dàrú wọn làwọn lè má mọ àwọn àtọ̀kan nínú jama mọ́sálásí àwọn oníbíbí àlàwọn méjèèjì àwọn ọmọ báwọn ṣèṣe láàrin irú bíbí àwọn lè má mú un ọ̀sálà yìí gbàgbé bíbí àní ilé ìjọba pé lè yọ àyànkó ní Islam kọ̀yà nílé má mú kí ṣe fún wọn nìkan fún gbogbo mọ́sálásí yíyọ nìkan yọ mọ́sálásí bíbí àtọ́sọ́ di tọ́sọ́ di pòkì ní tí ọ̀yọ́kó ní Islam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà bọ́ mbẹ́ kò sí nǹkan tó burú ẹni ṣe sọ láti lẹ́yìn ẹ̀ títí tẹ́ẹ̀tì rẹ ni tó dáa jùlọ tẹ́ẹ̀ bá ti rẹ ni tó dáa jùlọ ẹ kúrò lẹ́yìn ilé ẹ lọ sẹ́yìn ilé ẹlẹ́yìn ìjẹba. wọ́n láwọn ọ̀rẹ́ àwọn àwọn padà mọ̀ pé yahoo yahoo ni wọn o báwo làwọn ti ṣe ẹ máa ṣe nà sí àfọ̀n ẹ má gbowó lọ́wọ́ wọn nítorí pé níjọ́ tó bá ń gbowó lọ́wọ́ wọn tó bá padà wá sọ pé yahoo yahoo ọ̀dà wọ́n ní ó tó má dà láago mélòó bàjáde táwọn ará fọ́nkọ́ lọ́mọ pé yahoo yahoo bàjáde sì ti mọ ọládé bí kò lè sílẹ̀ <laughs> wọ́n á ní dá padà torí yahoo yahoo nígbà ẹ̀rá fún gbogbo nǹkan ni mo lè dá padà bí bàjáde kọ́ má ṣẹlẹ̀ sí a tó o túmọ̀ sí pé má gba owó lọ́dọ̀ ẹ̀ṣọ́ mọ̀ pé iṣẹ́kíṣẹ́ ní í ṣe yóò fún ọ láǹfààní àti lè sọ̀rọ̀ tí wọn náà bá ti gbowó lọ́wọ́ rẹ̀ ẹjọ́ ń ṣèbàjẹ́ ni wọ́n á ní business kan náà wà ó tún jọ two in one tí wọ́n á gbé kọ̀mpútà fún ọ wọ́n á ní ti fọ́tò tiẹ̀ sí ojú ewé ìwé kọ̀mpútà yẹn tóbìnrin kan ló gbé bẹ̀ orúkọ obìnrin kan ló fi síbẹ̀ kí á nìwọ̀ iṣẹ́ kí nìwọ̀ ni wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ obìnrin ẹni wọ́n máa fọ rẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀rù ń bá àkọ́mọ́tì yàwó yàwó náà nítorí pé àwọn sáńsẹ yahoo yahoo plus ẹ̀rí pé báwọn náà ṣe máa ń fi android ṣe àwọn fóònù wọn yẹn wọ́n máa lò lórúkọ pókìnrin làwọn yóò máa fi bá àwọn aráàlú òyìnbó sọ̀rọ̀ àbára alẹ̀ lárúbáwá sọ̀rọ̀ lórí pé àwọn wà fún àti ṣe sábẹ́sì ìrẹ́kè fún wa tó fóònù wọn ń fẹ́ káwọn bá wọn ṣe nàìjíríà lọ́wọ́ àwọn tó hàn ní kó fowó ránṣẹ́ pay before service tó bá ti gbowó bẹ́ẹ̀ kò tún ní débẹ̀ mọ́ wọ́n búlọ́ọ̀kù nọ́mbà tiẹ̀ wàhálà kẹta náà lẹ́sẹ̀ rẹ lómi tó ń horí mánu yàrá tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ náà máa tẹ́tẹ́ náà máa tẹ kọ̀mpútà oníṣẹ́ méjì agbélépawo nù irú tòde ìwò yìí ọ̀bùrú jáì iṣẹ́ ń bẹ́ ńlẹ̀ kí ló dé tà ní sí iṣẹ́ orí ibu oríṣiríṣiríṣi ń wá owó òfò lóríṣiríṣi ṣé bí lọ sùkúl tó sọ lọ pẹ̀lú pọ́pọ́ níjàmbá ṣe pẹ̀lú bó ti ṣe máa ṣe dáadáa ni ẹ̀jẹ̀ ká jáwọ́ níbi àpọ̀ntì ọ̀yọ́. wọ́n lọ rí àwọn máa ń ṣe àìdáadáa wọn báwo làwọn ti ṣe yẹra fún ẹ sọ fún kọ́ jáwọ́ níbi àìdá tí ò bá ti jáwọ́ níbi àìdá àti pálapàla ti ń ṣe tó wọn bá ti jáwọ́ ń bẹ̀ ẹ̀yẹn yẹra fún kò sí kìí ṣe dandan ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ kú nígbà tẹ́ bá ti mọ̀ pọ́ rẹ̀ tẹ́ bá jọ ṣe pẹ̀lú ẹ̀ àkóbá ni wọ́n fà fún yín kì í ṣe dandan ní kí ẹ máa jọ sọ̀rọ̀ ẹ̀ dọ̀rọ̀ lọ́jọ́ kú. wọ́n ní táwọn bá sálù àlà táwọn ti dàníyà máwọn fẹ́ ṣe rúkú yálà kò jù ẹ̀. ṣé wàá lù àlà yẹn táwọn lè fi ṣe sọ̀rọ̀ ẹ̀ àbáwọn ò lè fi ṣe sọ̀rọ̀ ẹ̀. lópin ìgbà tó bá pè ń tẹ̀ sálù àlà fún irú àlùwàlá báwọn alèlò láti fi ṣe sọ̀rọ̀ à. àmọ́ tẹ́yìn bá sọ àlùwàlá nítorí tíṣẹ̀rí ọ̀sán kó sábà àlùwàlá nítorí ẹ̀ irú àlùwàlá àwọn àlè fi ṣe sọ̀rọ̀ à. tíṣẹ̀rí ọ̀sán kó fẹ́ sọ àlùwàlá nítorí pé fẹ́ ṣe rúkìá ń bọ́ ló ti ní kẹsẹ̀ irú àlùwàlá bá torí rẹ̀ irú àlùwàlá àwọn ọ̀gbọ́dọ̀ fi ṣe sọ̀rọ̀ à. torí kékeré ṣe májẹ̀mú wọ́n ní ọkọ àwọn àwọn fẹ́ jọ rìnrìn àjò pẹ̀lú ẹ̀ àbúrò àwọn òun náà wàá tẹ̀lé àwọn lóbìnrin tí ọkọ àwọn tó lè dúró dúró mahram fún àbúrò àwọn kìí ṣe mahram àwọn olùmọ̀ sọ pé lóòótọ́ Allahu ti kọ́ fẹ́ àbúrò rẹ̀ léwọ̀ gẹ́gẹ́ bó ti ṣe ṣe kọ́ fẹ́ gbọ́n rẹ̀ léwọ̀ àmọ́ dìgbà kan lópin ìgbà tí bá ń fẹ́ ọ lópin ìgbà tó bá wà láyé tí ń fẹ́ ọ àmọ́ tó bá lọ kú gbàláyé wà kọfẹ́ bákan náà tó bá kọ́ ọ lẹ̀ gbàláyé wà kọfẹ́ ọ táwọn bàbá rẹ bá gbà láti fi fún ọ láti fi fún ọ torí rẹ kò lè jẹ́ máhárọ̀mù fún fún ọ̀dọ́ ìrìn àjò kódà kó ti pé wọ́n wà mbẹ̀ wọ́n gẹ́gẹ́ bíi tani torí ìyàwó rẹ̀ ni wọ́n òun ni máhárọ̀mù fún wọn òun ò lè jẹ́ máhárọ̀mù fún àbúrò àbẹ́gbọ̀n rẹ̀ àmọ́ máhárọ̀mù ni fún màmá rẹ̀ nítorí pé ó ti dèwọ̀ fún láíláí ipe kọfẹ mama rẹ láti tìgbà tó ti fẹ́ ọ kọdọ òfin ṣẹlẹ àṣọ ike sábàtúlẹ sọ igi fóbìnrin kọba àmọ́ wọlé wa màmá rẹ ti dè wọ láéláé kó ta fẹ́ àmọ́ tá a bá fẹ́ màmá táwa kọ màmá lẹ kó tó di pé màmá wọlé ìgbàláyé wà pé ká fẹ́ ọmọ ìwọ lọmọ ní ìsìn tó fẹ́ kódà kó tó tó fẹ́ ọ wọn so igi ó kó wálé rẹ. tó fi kọ́ ọ́ lẹ̀ ó ti di ìwọ̀ fún láti fẹ́ ìyá rẹ̀ láéláé torí délé maharam ni fún màmá rẹ̀ láéláé kódà kọ́ kọ́ lẹ̀ tí ọkùnrin yẹn bá kọ́ lẹ̀ maharam náà ni fún ìyá rẹ̀ láéláé tó bá kọ́ ọ́ lẹ̀ àbọ̀ ọba kú maharam náà ni fún ìyá rẹ̀ láéláé àmọ́ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ rárá o wọ́n ní a gbọ́ pé aṣọ ọkùnrin kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ àbíkọ́jẹ́ nuná àwọn tó bá ti wẹ́ kó tún ṣe bẹ́ẹ̀ nítorí ìgbéraga ọlọ́wọ́ ní wò kò ní bá sọ̀rọ̀ ìyálẹ́tẹ̀ ilé rọ jẹ níjọ́ gbẹ̀ndàlù kìyàmù bá wa wọ sọ́nkọ́ gbogbo aṣọ tó bá wọ̀ kó bá àwọn wọlé kọ́ wọlé nǹkan là ń fẹ́ tó bá jáde kúrò lé tó bá wà nù lé rẹ̀ dákọ̀ rẹ̀ bá ń wọlé náà kọsẹ̀ tó bá kó fi sọ̀gẹ̀ ni àmọ́ kó fi ń gbára pamọ́ fọ́kọ tí èsì tó bá tó ti ń gbára pamọ́ fọkọ̀ á sọ pé tó yẹ ṣe pé nǹkan ṣe. àyàfi tó bá jẹ́ pé àlejò kan wà nulẹ̀ wọn tí ọ̀sọ́ sí pé kó lóbìnrin yìí yóò tún gbé jìlúbáàbù rẹ̀ wọ̀ yóò tún fi nǹkan bójú rẹ̀. Bí kọ́kọ́ sọ pé ìyàwó ni kó gbóúnjẹ wá fàlejò, kò sí wàhálà, ọwọ́ jìlúbáàbù ẹ, ó sì bójú rẹ̀, aṣọ rẹ̀ máa wọ́lẹ̀, ó sì gbóúnjẹ wá fún ọpẹ́ ìlà kò sínú pé ẹlẹ́yà wojú wa ojú kí ni wọ́n ń wò ẹlẹ́yìn ìjábọ̀ ti ṣe jẹ́ wọn làwọn ń ta sọ gbàǹjo bọ́ sí pọ̀lọpọ̀ ìyẹ̀wò àwọn máa ń rà lẹ́yẹ yọ ni ṣùgbọ́n pàkan nínú àwọn oníbàárà àwọn àwọn ni wọ́n sọ pé káwọn máa ra béèlì rẹ̀ àwọn fẹ́ máa rà ń béèlì béèlì lọ́wọ́ wọn a sì mà ń pé ríra béèlì títa béèlì sí ihe ọ̀rọ̀ ọjọ́ òkùnkùn ni ewu wà ń bẹ̀. kò sẹ́nìkan tó lè sọ ọ́ wà nù béèlì ká tó jà islam ò sì gbà ká ra àwọn nǹkan tó ṣe kókó fọ́ọ̀kù jù bẹ́ẹ̀ ẹ má rà ẹ má tà ilé ìjọba. wọ́n nígbà tí ẹ sọ pé ànábì sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ràn ẹnìkan kó sọ fún pé mo fẹ́ràn rẹ̀ ṣé ọkùnrin sọ́kùnrin lọ̀rọ̀ yìí ni obìnrin sóbìnrin lọ̀rọ̀ yìí ni àbọ̀kárí ọkùnrin sóbìnrin obìnrin sọ́kùnrin á mùsùn ìbà. ẹ rí i pé àwọn ọ̀dọ́ ìròrí tí wọ́n oríṣiríṣi ẹni tó bá fẹ́ràn lè là ṣé ìwà ọkùnrin lè fẹ́ràn obìnrin lè là mọ̀ bí lóore ọ̀fẹ́ràn rẹ̀ lè ṣe é ní àkọ́ tóbìnrin náà lè fẹ́ràn ọkùnrin lè la òun náà fẹ́ràn rẹ̀ lè ṣe ìdí ọ̀họ̀ lórí nǹkan mìíràn ẹ̀ fi kọ́lẹ́ pé ẹ bá jókòó nbì kan olúwa mú ọ ọkùnrin sì ni wọ́n obìnrin kan wá mú abẹ̀bẹ̀ lọ wọ́n á ní kẹ́nìkan wá fọ́ ọ wọ́n á ní lọ fún bọ́dà yẹn kó fi tẹ́ra àtọ́rọ́ òru mú tọ́yẹ tí wọ́n náà gbà mọ́ bẹ́ẹ̀rẹ̀ ọmọ kọ́ fẹ́ tọ́ ọlọ́pàá mi ràdà orí ti mú pọ̀ orúkú ni mú orúkú ni mú ebó ti fara dà á tọ́ba ti gba bẹ̀bẹ̀ o ti gba nǹkan míì má bẹ̀bẹ̀ ọwọ́ adá padà lẹ́yìn tí wọn náà ó fi fẹ́ ra ó fi fẹ́ ra ọwọ́ ẹni ẹ̀dá padà fún ọ torí pé àti fẹ́ ìtúká ó ní àná ẹni mú lọ́wọ́ ẹ̀sùn hánà gbà mọ́tà ìrọ̀ lẹ́sùn ìyẹn ti fẹ́ takúté fún ọtí ìrọ̀ ọmọ àtọ́rí pọ́pọ́ ọkọ́ pọ́ lù fáwọlẹ́lẹ́ o ti wá rí ọ pé masha allah tí o lè bá fẹ́yàn tó o ti máa gbé o ti tọ́ ọlọ́pàá nù kò sí ìfẹ́ kan pé lè lá lọ títí láàrin ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin ọ̀dọ́bìnrin àti ọ̀dọ́kùnrin nǹkan ní ọ̀tún wà ń bẹ̀. Hmm, àmọ́tẹ́ bá fẹ́ràn ara yín lè là lódodo o lè sọ pé mo fẹ́ràn rẹ lè là èyí wá ń ṣe pé ọsọ fún mi kọ fẹ́ràn mi lè dà o wá rọ́wọ́ mi mọ́ lẹ́yìn rẹ̀ wá gbẹ̀yìn abú ni èyàn abú báwo ọlọ́fẹ́ràn mi lè dà nínú ẹ̀sìn ní àbúrò àkókò tó yẹ fẹ́ràn mi kọ́ yọ fẹ́ràn àwọn náà wá rẹ ṣé sí bàbá yẹn ti dá kí ló ṣe tí ọ̀dà mo rò pé yé wa lẹ́yìn tí a kò ṣe jẹ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.